náà bárùkù náà fi kú ìbéèrè ọmọ ya wa nípa wípé ẹni tó jẹ́ ọkọ àtìyàwó bàbá tó jẹ́ bàbá ọkọ àti ìyá ìyàwó ṣé wọ́n lè fẹ́ra wọn ní ìlànà ti ẹ̀sìn Islam ìdáhùn lórí ẹ̀ náà ni wípé kò sí láì fi mẹ́ tí a bá rí ọkọ tá a rí ìyàwó ẹni tó jẹ́ bàbá ọkọ ìyá ìyàwó wá hàn kí wọ́n fẹ́ra wọn àyà Qur'an àbí sunna kò tako ilé so tẹ bá wo nínú Suratul Nisa Quran chapter four ní verse twenty three àlàyé tí ọlọ́run bá ṣe ni àwọn tí ó jẹ́ wípé a àti àwọn tí a àwọn èèyàn nínú min jihati nípa wípé àjọ jẹ́ ńlọ sí nínú àwọn tí ẹ̀sìn tako nǹkan náà bá lè ṣe ọlá kò fi wá ṣe nǹkan jẹ́ dáadáa bárakà máa fi kù.